láti ọ̀rọ̀ ọlọ́pàá bá wa bá rẹ̀ dáwà fún àdẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam kí ọlọ́pàá lọ́lọ́ fún àdẹ́gbà Muhammad àwọn ẹlẹ́ àdẹ́bì àwọn àdẹ́gbà àdẹ́bì àdẹ́gbà wọn tó máa rìn sí àdẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam àgbẹ̀dọ̀ ọ̀lá ìkíkẹ́ lọ́pàá bẹ́ẹ̀ kọ̀ọ̀rọ̀ àwọn ẹlẹ́sìn ọlọ́run ọlọ́pàá wọn sùn

kò sẹ́ni kankan tó lè gbé ọlọ́wọ́ bá ti sáyẹn wọ̀ dáadáa lókèjì ọlọ́wọ́ bá ti sáyẹn wọ̀ dáadáa ọlọ́wọ́ yàrá rẹ̀ wípé tàbára kẹlẹ́bì ibi ẹ̀dìgbé lórí kòrò ọkọ̀ rẹ̀ rẹ̀ fún ìṣe òṣùn pọ̀jírì ọlọ́rẹ̀ títóbi ọlọ́run mọ́kànlá ọlọ́run ìwádìí ìfún ọlọ́run ọba tó fara wọ dáadáa ọba ti lè wípé bí ẹ̀dìgbé lórí kòrò ọwọ́ ẹ̀dẹ̀ ọlá ń bẹ kájáni tọ́lá ọwọ́ ẹ̀ ló ń bẹ̀ kájẹ ń ta abẹ́rú ni ọwọ́ ẹ̀ ní bẹ̀ kájọmi nínú ọwọ́ rẹ̀ ní bẹ̀ kí ẹ̀ máa lé ìjọba rẹ̀ wà ọwọ́ lọ́wọ́ bá dáadọ́wà ìyẹ̀dì ilmùlù gbogbo ọlá ọlọ́ndóní kájáni pípọ̀ náà wọ́n bá ti sáré wọn dáadáa òun náà ló ti ní kàgbá láti ṣe gbogbo nǹkan tí wọ́n bá ti káyàn lọ́dá ọwọ́ ilé ìkẹ́kọ̀ọ́ yìí bẹ̀ bí ó bá tún ṣe ilé ìyàwó fẹ́ ọwọ́ ọlọ́wọ́ bá ti sáré àjọlẹ̀ náà ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور أنا سبحانه وتعالى الذي خلق الموت والحياة أنا أقول لك òun dá ìmọ̀ ọkú wàlàhàyà bẹ́ẹ̀ ni òun ló ń dá ìṣẹ̀lẹ̀ ọba tó dáwà sáyé tí ó gbé òun ló ní agbára àti dáwà sáyé ó ìdájá òun náà ló ní agbára àti mú ọkú òun lè ọba tó máa àdíwáyé wa òun náà ló máa àti lọ wa ẹnìkan ọ̀rọ̀ ọlọ́run lọ́wọ́ láti jáwa táyé ẹnìkan òmìnira ọlọ́run lọ́wọ́ láti ìgbẹ̀mí lọ́rọ̀ wa ẹnìkan òpólọ̀ lọ́wọ́ láti rí ẹ̀dá rẹ̀ ẹ̀dá tó nílẹ̀ ayé kọmọ ẹ̀sẹ̀mí ẹnìkan náà sì bí nínú ọlọ́run lọ́wọ́ láti mú ọkùn lórí rẹ̀ kọ́dún lórí àwọn èèyàn tán ìkà àdúgbò alẹ́kọ̀ọ́ ní fámílì wa fẹ́sì mọ̀ sókó nílé àwọn kan ìgbà àwọn tó dìbò ọlọ́pàá mọ̀ òṣàwọ̀ ìhàyàt òun ló bá tó já ikú bẹ́ẹ̀ ni wọ́n tó já ayé wọ́n wà láti ìdúrí kàkù bọ́lá wọn bá sùkánà wà sáàrà tó bá wá bá ní àzíìdùn ọba tó símọ̀ tó ní òòlè lórí tó ṣe ní òkú lágbára lórí ẹni tó bá báyàwó àlùmọ́ọ̀sì tó lọ́wọ́ àlejọ́lá tó kọ lẹ́nu kọ̀ọ̀tọ́ wa lórí ọlọ́ọ̀bá tó bá náà jálà nílé wọ̀ wúwẹ̀ àdírí tó ń bá ń pàwẹ ènìyàn yẹn àwọn tó ń dájọ́ ilé ayé tó bá ń tẹ̀mí lọ́rùn wọn ọmọ ẹgbẹ́ ni àgbàjá arúgbó ni omi dánú wọn lọ́kùnrin lóbìnrin tó bá ń tẹ̀mí lọ́rùn wọn àdírí gùn ó lágbára bẹ́ẹ̀ láti ṣe bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ náà ẹni tó ń bá ti sẹ́kù tó ilé ayé tó ń tẹ̀mí sí dára ọlọ́wọ́ bá ti fánú ọ̀dára ọba tó bí àrízo náà ni ọba alágbára ni wọ́n tó kúrò tó ní ìjọba lápòrí jì lórí gbogbo àwọn ẹ̀rẹ́ ọlọ́wọ́ bá ti fánú ọ̀dára ó ń tẹ́lá yára rẹ̀ fún wa àti iṣẹ́ ìṣe òun ọlọ́run tẹ́lẹ̀ tó lè bọ́nà ọba àdìsọ láti wípé kájá ni ọwọ́ ọlọ́run ló wọ̀ bẹ́ẹ̀ ni ká mú inú kó lórí rẹ̀ ọwọ́ ọlọ́run ló wà tó tẹ́ tó gbẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run ọba ti fánú ọ̀dára ó ń pè wá ó ń kàmọ́ lérò wípé àti dáyé tán ààrí kúmọ́ padà sàárín torí mọ̀ abùkátà láti máa pè sí àkókò agbìyàn ọdí ọ̀rọ̀ yẹn léwa lórí kàmọ́ pèsè kalẹ̀ fún ikú nítorí wípé gbogbo ẹ̀yìn tó bá ti ń bẹ láyé tó ń tẹ̀mí pàlìmọ́wọ́n wà àjẹ́gbọ̀n àlejò ikú ti dọ̀rọ̀ yẹn lórí o kí láwá ti láyé nígbàtọ́nà wọn bá lè kí láwá já ọlọ́wọ́n bá sùkánà àjáàlà wá ní gbogbo ẹgbọ́n wáyé ayé kẹwàá ní ayé kẹwàá mọ̀ kẹwàá tí ó ọlọ́wọ́n wá ń ti wáyé lọ bẹ́ẹ̀ lọ́wọ́n bá lè gbá ń pè wá láti èsì ní pé alábi kọ́lọ̀pọ̀tọ́mù àtàmàwá ní ìtìláfọ́ ọlọ́wọ́n bá lẹ́gbẹ́ هو الذي خلق الموت والحياة ليبلوكم كما بعثوا ọlọ́run jẹ́wà sáyé orílẹ̀ ayé ká máa bẹ̀rẹ̀ ayé ká máa fún ní ẹgbùn lówàkùn ọlọ́run tẹ́jú ìdánwò wa orí o ọlọ́run fẹ́ jẹ́ táwọn fún wa wọ ní o ọlọ́run fẹ́ jẹ́ tí wa wọ ní o àyíyókó àtàlù àmàlà kájọ́ ti tẹ̀lé nù yìí kájọ́ wáyé wá tèrè kó tó di wípé àsìkò tá a pọ̀ fún kó tó tó kájọ́ wáyé wá tèrè kí tó náà tó yẹ ọ̀dá wa nìyẹn ìtàtòrí àwọn táyé nìyẹn kí ọmọ bèèrè pé àfihàn ọmọ táyé wá fún gẹ́gàn kí ni pọ́pọ̀ ìfún ó olùmọ̀ ń dá yín tó ń dá yé wọ́n sì máa fa yín lè gbòdó wá kó àyò tó ń ta ìtàlù àmàlà mo ń dá yé o tó ń dá yé yẹn wọ́n sì máa fa yín mo wá fi wá mọ ṣe tẹ́sì fún yín ni mo wá sì náwó yín wù ní o kálẹ̀ ni tó ti dáadáa nínú yín kálẹ̀ tó ti dáadáa ní gbogbo àwọn ọ̀nà tí ẹ̀ máa ń gbà ti dáadáa lẹ́yìn tó ti lágbára jù lọ́dọ̀ tí ni ọba ti dáadáa ó lè fi ẹ̀sẹ̀ pẹ̀lú ọlọ́mọ bá ti sáré wọn sára. tí ọmọ kẹta àwọn ọmọ ọtọ́lọ́wọ́ ọba rẹ̀ ó bàjẹ́ tó lọ owó tó dé

ẹni tí a rùgbé rẹ̀ kò dẹ̀rù ní kílẹ̀wọ́já fún olóògùn àtiwọ́ tó wù yàn kẹ́dẹ̀ kò ó kú àtiwọ́ tó wù tẹ́jẹ́ ní kò ó fún ìwọ́jọ́ kọ́ ẹni tó kòrà fún ìwọ̀ náà kábọ̀ kí ẹgbẹ́ ẹka wà yẹn ọlọ́run jẹ́ ọjọ́ wa sílẹ̀ láti wá sí ìdánwò wa wò àìyókó àṣìṣàlù àmàlà ẹni ó sì dẹ̀rù tí ó bá máa lẹ́sẹ̀ wa wò ẹjá máa ń ẹjá a máa tètè ara wa ká máa yára wa wò lóòrèkóòrè kó tó di pé ọjọ́ kan ń bọ̀ tó wà yẹ̀ wá wò kó di pé ọjọ́ kó jẹ wá bá wa ọlọ́run ti rí pé òun ni kọ́sọ̀mọ̀ bèèrè mọ́ òun bèèrè kọ́ bá àbírọ̀ wọ́n kásìtọ̀rọ̀ bí i gbùgbóró àkàtírọ̀ gbogbo àwọn tí wọ́n ní mọ́tọ́mọ́tọ́ lórí rẹ̀ àwọn tí wọ́n tẹ́kọ́ lórí rẹ̀ ọlọ́run ti kú lẹ́wọ̀ lẹ́yìn gbogbo àwọn tó ti àbàjẹ́ lórí rẹ̀ tí wọ́n ti lórí rẹ̀ o ọlọ́run ti kú ó fi wọn bí i gbogbo rẹ̀ àkàtìrọ̀ gbogbo àwọn èèyàn gbogbo àwọn ọlọ́mà lọ́mà mo fẹ́ jà yìí mo fẹ́ jà báyìí mo fẹ́ jà báyìí mo fẹ́ jà báyìí mo fẹ́ fi gbogbo yóò kú mo fẹ́ fi nílé mo fẹ́ fi gbogbo àdúgbò mo fẹ́ fi pàtó ọmọ kọsùrọ̀ bí i àmà alálẹ́kọ̀ọ́ yà fíọ̀ gbogbo àwọn ọlọ́lọ́lọ́lọ́lá ọlọ́run fi kúta wọn lẹ́yìn o tí wọ́n gbé àtẹni ó dá nínú ẹni ilé yóò lọ àtẹni tó jẹ́ ní ikú ogun ọgbọ́nátá ló tètè ní ọ̀nà ni wọ́n padà lọ báyìí ọdún الذين لم تزل قلوبهم عن ذكر الموت الآخرة أنا ni wá jẹ́ nítorí pé ẹni wọn mọ́ sákúrò nígbàjọba ti gbọ́rọ̀ ikú nígbà ti ẹni wọ́n mọ́ kúrò kúrò tẹ́ wọn ò ní mọ́ ṣúra mọ́ mọ́ ọlọ́mọba sùhánà ọ̀dálà kó mọ̀ rí pé ẹ̀rùsọ̀lá àti láti gbogbo ẹni wa فإنها تذكركم الآخرة أي مصرحون يبقى إليكم ولا تبالون أي مريك أما قالوا سيدي تعالي أنت ما تكاووا nítorí àwọn ìfẹ́kàwé èèyàn máa ń ṣe látara sàárè tí ò gbójúmú látara àwọn ìfẹ́kàwé èèyàn máa ń lọ kó sí látara ni wọ́n fẹ́ sàárè wò káwọn ẹgbẹ́ fi sàárè wọ́n lọ mọ́ye kéde tọ́lọ máa ti pé àwọn tó wà fi sàárè tí a bá rí mọ́tò lọ́rùn ilé ìjọ orí orí àjọ jẹ́ mí àwọn ọ̀rọ̀ tí ó da káwọn èèyàn máa ń lọ níbi sàárè àtàwọn àwọn burúkú ẹ máa ń wù níbi tààrí ẹ̀ẹ́bìn ìrìn mọ́ pọ̀ ní tẹ́ẹ̀tẹ́ lẹ́kẹ́ ọmọ lórí tààrí tó mọ́lẹ̀ tààrí wò ara àpàdùrù àtàìlẹ́sì ẹgbẹ́ wọn lọ́mọ bẹ tààrí wò nítorí àwọn àpàdé tó wọn bẹ báyìí ná àtúntà kiri kúmọ àfẹ́rọ̀ lórí pé ìrọmọ bẹ tààrí wò yóò máa mú iná jáde kìhámà torí pé báyìí ti tààrí ẹ̀ẹ́rí àwọn tí ó jẹ́jà yìí tí wọ́n tó lọ àwọn tó lù ẹ̀ lọ ọ̀rìnwọ̀ tí wọ́n tó lọ àwọn tí ó tú ẹ̀ ọ̀rìnwọ̀ tí wọ́n tó lọ nígbà tí wọ́n bá wá ń wò rẹ̀ tó wò pé àwọn tó mélòó ni bí àwọn thirty years now thirty years wà láwọn tí ò sí twenty six ten twenty o twenty seven sáré ilé ìjẹ tó ọmọ ìjọ àtúkú sí lè báwọn ilé àwọn tó àtúkú ní kọmọ ẹgbẹ̀rún sáré àti ọjọ́ kan tẹ tẹ́mi náà lè bí mi tẹ́mi ló kò fẹ́ láyé tẹ́mi ló tẹ́mi ló ara bí eléyìí ó mú wa láti mọ ẹyẹ kíni o láti mọ náà ti ikú àwọn ìwádìí pé mo fi ní kí ọmọ náà máa

wọ́n ti gbọ́ èèyàn kúrò nínú pálásì ńlá pẹ̀lú kí ló ẹ̀dà lè gbogbo wọ́n sọ wọ́n dẹnu kí ni inú lẹ́lẹ̀ wọ́n sọ wọ́n lè bẹ̀rẹ̀ tá a dá ẹ̀gbogbo mọ́lẹ̀ ikú ọjọ́ ti àrídá wọn mọ́lẹ̀ ápùkù tó gbé pé ó ti wọ́n ṣẹlẹ̀ sí wọn báyìí ni òun ló kojú wọn sí wọn àti àrídá wọn fẹ́lẹ̀ bá ó padà wá sọ wọ́n dẹnu tí ó mọ̀ bẹ̀ gbé wọn padà wọ́n ẹ̀gbogbo mọ́lẹ̀ tẹ́lẹ̀ ti ká mọ̀ wípé gbogbo táà ṣe ń tẹ láyé tàbá ń rántí tàbá ń tẹ̀ mọ́ tàà ẹjá máa rántí ọjọ́ fún wa ẹjá máa rántí wípé àwọn lè rò pé yóò yá o kò pẹ́ a sì lè rò pé yóò pẹ́ kò yá ṣùgbọ́n máa bẹ lọ́hùn fún ọjọ́ ẹ̀mí ẹni gùn wọ́n ti gbogbo ẹni tó bá ń bẹ tó bá ń bẹ lọ́hùn fún ẹ̀mí gígùn tí gbogbo wọn lèmi wọ́n máa ń gùn tó ẹgbẹ́ ẹni kálukú tá a fẹ́ tó máa tá òun tó òun gan kọjá òtóòrò kọmọ sáwọn wọlé tẹni káṣọ níwọ̀lẹ̀ owó sáfẹ́ kú ni ṣùgbọ́n tẹni tó wá fẹ́ kú ó kú àbí òkú àtẹni tí ò fẹ́ kú tí ó gbọ́mọ òkú ni gbogbo ọ̀rẹ́ ni máa ń tọrọ ọlọ́run fẹ́ ká máa tọrọ tó jà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ká máa tọrọ tá a fẹ́ lọ́dọ̀ ṣùgbọ́n gbogbo ń tá a bá fẹ́ tọrọ pátá kò ní ìlẹ̀ yìí lọ sí kádàrà máa wọn. àgbọ̀ náà máa bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kẹ́lẹ̀ lẹ́gbò kẹ́lẹ̀ lẹ́gbò ọmọ ilé ọmọ ilé òwì àgọ́ òwì omi náà òwì gbogbo wa náà gbọ́dẹ̀ kámọ́ lọ sọ níbi kókó ti tọrọ ẹ̀mí ìgbò lọ́dọ̀ ọlọ́run kò sí gara sí tọ́lọ́run fún wáyé tẹ̀mí wọ́n gbò àfikà ṣiṣẹ́ rí torí kàtí ìjọ ògbó bá ti bá wọn. Tẹ́lá tí wọ́n bá wá bí wá tẹ́lá tí wọ́n ṣe bá wá dáadáa tí bàbá ń sún ni táwọn mọ̀lákáà mú ń kẹrù ọ̀nà tí ò tún wọ́n yọ sí wa. Tó wá gbé wá dògbó sáwọn èèyàn tí wọ́n ti wá ọdún wa mọ́lá àwọn ni wọ́n lọ yẹ̀ wò. Ìjọ ìdòdó wa máa já. Ṣé à ah, ṣó ti di bẹ́ẹ̀ ni wọ́n ló ti di bẹ́ẹ̀ ọjọ́ ìlú náà bá tún ara sáré lẹ́jẹ́ ìgbìmọ̀ ìlú kámọ́ rántí o ọ̀nà ọba rí dáwà ní pípọ́ ìlú náà ṣe gba ìkọ́ tó ní mọ̀ gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan pátápátá òun náà yóò sọ fún o kò sẹ́ni tó wà ní ayé tí ò ní sọ fún o àfẹni tó lọ́wọ́ ọba ọba dà àfàìjá ẹ̀dáyé olàfẹ̀kú ẹni tó bá ti mú ọ ọmọ ẹgẹ́ni tó ń bẹ láyé tẹ́mi ń bẹ lọ́rùn rẹ̀ ó ti jọ̀ràn yàn fún ọgẹ́mi yòókù lára rẹ̀ ọjọ́ fún yẹ̀bù láti bá ọlọ́run bá ọlọ́run bóòlù tí a mẹ́sìn láwọn ìpàdé ọlọ́wọ́ bàbá tó sára wà sára kí ni kàbẹ́ ti jábọ̀ fún ọlọ́wọ́ bàtà bá kú títẹ́ ẹ̀ta ń ṣe títẹ́ rẹ̀ ni táwọn wà táwọn wù pé wà rẹ̀ ni kẹ́sì wà ẹ̀sì tó yẹ kúkú tẹ̀ káṣí là ń ṣe é kájú ká máa ṣe àwọn eléyìí wò ká máa ṣe ra wá wò kó lọ kó wọn kó tó torí pé ń tá a bá ṣe ọlọ́wọ́ bá tó sára dára láwọn ọ̀gbẹ́ lálẹ́ wọ́n mọ̀ wá sọ ọlọ́run ọlọ́run àròjìnì náà náà mọ̀ lùsọ̀rí ha ọlọ́run òṣìṣẹ́ wa padà fún ọ ní káńsì yìí

ní àlẹ́bí sọ fún wọn pé ẹnìyà lè mọ́ ìtàlẹ́ lẹ́bí ìtẹ̀sùgbó ìrìn nínú ikú tí gbogbo yìí máa ń sáfù tọ́lọ̀ yóò bá gbogbo ọ̀nà sí ẹgbà ikú àti ìṣẹ̀lẹ̀ fún rẹ̀ tábàtàdúà ọlọ́mọjà dáńdẹ́ǹtì ọlọ́mọjà kótótó kù wọ́n ti fi náà jọba kú wọ́n jà lọ lọ́jà fọwọ́ rọrí kú wọ́n jẹ́ kí àtẹ̀kẹ́ ní mọ́jà tó dúró ló lójú kú èwo la wá fẹ́ kú adáàmọ́ padà kú sá èwo la wá fẹ́ yọ́ lẹ̀ pé bí mọ́jà bá kú kí kú eléyìí gbogbo ọ̀nà tó padà rí ní ẹ̀ta ní ìkọ́nà wọn lórí pé alimọ́ọ̀tù wà kéde alimọ́ọ̀tù bá bọ̀ wà kó lò náà ti dà nínú wà kó lò náà ti dà nínú gbogbo ọ̀nà ìrẹ̀ pátá yóò wọ inú rẹ̀ wà á gbàgbẹ̀ kọjá kò sọ fún ìwò fẹ́ dáa تنوعت الأسباب والموت واحد ọ̀nà tẹ́lẹ̀ ó gbà kú tẹ́lẹ̀ tọ́nà kú ó gbà kú ní ó yàtọ̀ síra wọn oríṣiríṣi fún ọ̀tọ̀ọ̀tọ̀ olóòpẹ̀ ní kálukú tẹ́bà tí ọ̀tọ̀ọ̀tọ̀ olóòpàkú fẹ́rẹ̀ẹ́gbẹ́ ní kálukú wà lè mọ́ òtù wà nínú òtùkú kan náà gbogbo ọjọ́ kò sẹ́ni tó bẹ̀lá yóò tó òtù ní tó pàtàkì jùlọ ọ̀nà ní ní pé pàtẹ́ bẹ̀lá إن فاعل ذلك كذا إلا أن يشاء الله bẹ́ẹ̀ máa jẹ́ máa ṣe ìgbẹ̀fẹ̀ kó máa ṣe ní ṣe wípé òun ló ń pọ̀ sí ara òun bá ẹgbẹ́ náà máa jẹ báyìí bẹ́ẹ̀ lọ sí náà máa jẹ báyìí ó wáyé ṣe next week ni ọjọ́ parí ẹ̀ báyìí ara o ilẹ̀ ayẹ̀ṣẹ̀ ọlọ́ káwọn gbogbo ta fẹ́ ṣe láì ṣẹ́jú kẹsì sí bọ́lọ̀ bá fẹ́ ni bọ́lọ̀ wò bá fẹ́ ipe ọjà jẹ ni ò ní wọlé àwọn lè máa rò ó ipe ilẹ̀ pàdé òkùnkùn wọn pàdé mi báyìí ẹ́ pọ́pẹ̀tẹ̀ ọmọ ìṣẹ́ mẹ́rin ni àtọ̀máṣẹ́ báyìí tí ìjẹ́ ṣe gbọ́nà ọba láti pọ̀ fún ìtẹ́jú pẹ̀lọ́wọ́ táàrọ̀ mọ́ta tẹ́ta sí àti ká máa rọra wa pọ̀ mọ́ ọlọ́wọ́ ọba lóòrèkóòrè láti máa rántí ọjọ́ fún kálẹ̀rì tí àádùpàdé ọlọ́wọ́ ọba láti ṣe ṣe olóore abẹ́lẹ́ ọmọ sùpárọ̀ ọ̀dádá ní táàkì ní ayé orí ilé ayé wáde abẹ́lẹ́ ọmọ tó jẹ́ ṣe olóore láti ṣe owó bá tó kálẹ̀ fúre kálẹ̀ pàdé ọlọ́wọ́ ọba láà kálẹ̀ fúre بسم الله والصلاة والسلام على رسول الله وبعد أنا أقول ولا وبعد أترجات يوم الأدوى محمد صلى الله عليه وسلم أول مرة أنت كتب الفائزين كيف يكون الإنسان مستحيلا للموت أو أنه كيما نفسه في التاريخ àwọn ọ̀sán owó òun lèyàn máa ń ṣe tí ọmọ fi símọ̀ sí pé láwájá múra di ọjọ́ òdodo rẹ̀ ìdòdó alábọ̀tọ́ òun náà ni adamu túnlé amẹ̀lú kábọ̀ mọ̀ ní èrò èrò tó kọjá là kábọ̀ ní èrò tó kú wọn yá gbogbo tí mo wà ní mo ti wà láàrin fọ́tì wọ́n bá ti di sẹ́wọ́tì sẹ́wọ́tì yẹn mo ti fẹ́ parí àwọn ọmọ tí mo ṣe lọ́wọ́ tó ti ti ṣe ọba ẹ̀ ti ti ṣe báyìí káàkì ìṣàbù yẹn lónìí tí wa ṣe tó kéré dàgbé tó pọ̀ àmọ́ lábẹ́ tọ́lọ̀ tó pọ̀ fún wa kékeré ni kábọ́mọ̀ ní èrò tó ga jù kọjá là ká máa gbogbo ní káàbá fẹ́ ṣe àwọn olùmọ̀ ní látara àwọn áyà àtàwọn àdéhìí káàdì ọrọ àti láti gbọ́ sọ̀rọ̀ wọn ló ń lórí ní pé ẹja ọmọ ẹgbẹ́ èrò wa ló dé kíkà bá fẹ́ ṣe nǹkan ká máa lọ́wọ́ bá wọ́n fẹ́ ṣe nǹkan kò ní kí kó wá rí ẹ kí rọrùn kó rọrùn bẹ́ẹ̀ kó láǹfààní àti wá kó láǹfààní àti rí ẹ gbogbo abẹ́ mọ̀ṣí àtùlọ́ àti ìfẹ́ ọlọ́run ló wà wàtàkà kó ìrọ̀sẹ̀ láà abẹ́ agbára ọlọ́run ló wà tọ́lọ̀wọ̀n bá ti máa pàtà alájí ò tó mọ̀ ní fúúrò lè ámà ẹni tó mọ̀ ro nǹkan tó mọ̀ gùn kọjá là tó ní wọn lọ́nà wọn ní kéèyàn máa ní èyí máa ní dáadáa iṣẹ́ àtà mọ́nà kan tí ń jọ náà láyé mọ́nà tó ń lo kọjá ọgbọ́n ọdún sí mọ́nà tó ń lọ kọjá ọgbọ́n ọdún sí àmọ́ gbogbo ẹ̀ pátápátá á máa rò mọ́ ọ̀nà tẹ́kọ́lọ̀ bá fẹ́ ní tí mò ń sọ yóò lè fi lò lóba kì í. láti sọ̀rọ̀ láti lè bó ṣe tí ó yá ká ànàkà gẹ̀rí àwọn arábìnrin tẹ̀lé yìí. láti ní kéèyàn ọ̀gbọ̀n mọ̀ bẹ́láyé. tọ́ba bẹ́láyé wà ní kàánìkà jẹ̀rì mọ́ ṣe bí ẹgbọ́ tó ló jẹ́ bí ẹ bá ti jẹ́ tó bí jọ yóò máa ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò máa tẹ́lẹ̀ tó kí ni ní ilé tó ń tẹ́lẹ̀ tó ti lè kó bọ́dà bí yóò pọ̀ yóò tako ìjà àwọn onílé àwọn mi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe àbọ̀ ìfúnmáyé ń gbé sí ìsìn ìmọ̀ bí àwọn ìgbé sílẹ̀ kó bọ́dà bí kíni o kó bọ́dà bí pé ibi nínú ìgbẹ́ta ayé wa a sì mọ̀ sẹ́lẹ̀ tó bá jáde òjì lọ sí nìkan tó bá tó bá àyè tó bá padà yárúgbó tó bá gbogbo olùyọ́ padà kú òní ọ̀dọ̀ àwọn tí ó lọ bá lálẹ́ lálẹ́ lálẹ́ lálẹ́ bí olùyọ́ padà sí rẹ̀ ilé wa lọ́rùn o awálé ayé jáde òjì ni àwọn àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ nílé ayé ni ẹ a lè pe gbogbo ibi tó yẹ ká gbé sí a lè pe gbogbo lásìkò bí ábìrì tẹ̀lé tẹ̀lé tó tọ̀tẹ̀ bẹ̀rẹ̀ ìkọ̀kọ̀já tẹ̀fẹ́ kò ní dúró bẹ́ẹ̀ ó tọ̀rọ̀ àgbẹ̀rẹ̀ ìkọ̀kọ̀já ilé ayé àti bí ojú ọ̀nà tàbí ìgbàjẹ́ ìjà ń lọ ni àlèkí ábẹ̀là ń lọ ọ̀nà tá a gbà lè nínú òkú ilé ayé wa kí n tábọ̀ wá sí ilé ayé yẹn mo ló fi sáré ìjà lọ lọ́wọ́ bá ń dà lọ. ẹlẹ́ẹ̀kejì ní gbogbo àwọn àti ọlọ́run ká mójútó àwọn mọ́sí ọlọ́run ká jìnà sí bákan náà ilé ayé tàmọ́tò fún mú lẹ́ni wọ́n ọlọ́run bá ti tọ́wọ́n wọn dáadáa ọlọ́run bá wa tọrọ wípé ẹyẹ ìgbàgbọ́ òdodo ọlọ́run kí lọ fún ayé pé ọmọ nzú ti náà wà ó lè kẹ́lá lè jáde fàkọ̀dé báadà wà má lè hayá tó gbéríyá ìlànà ìsàmùlò ọlọ́ọ̀bá ti sáyìn àjálà sọ ìgbé ẹ̀rí gbogbo ẹnikẹ́ni tó bá ti dáadáa ìnáma ti wà fọ́nà òjúrà fún yọmọ ìyá a pè ilẹ̀ pẹ̀lú ẹ̀bá gbé láyé ìsìlámi ìdáwó bákan náà amọ̀nù tó ti àkàní náà ẹnu náà bá lè gbéra bá kọ́lá ló sọ níbi náà tọ́lá wo ní sọ̀rọ̀ rẹ̀ kó jáde náà wà ó lè gbéra lè jáde náà ká wá sọ̀rọ̀ rẹ̀ lọ́mọ àlùjọ́ náà látara tó tó ṣe ní ayé pàpàlùbá ẹni tó jèrè nìyàwó ọlọ́pàá ni àmọ́lá ilẹ̀ wẹ̀rẹ̀ ibẹ̀ lẹ́sì pèsè jẹ́bìdì ìrẹ́lẹ̀ kìyàmà wàmọ́ ni àyàfi dúnìyà ayédáwà wà ń tẹ̀yẹ kò tẹ́ ìgbàgbọ́ òfin ní àmọ̀ta òdòrò bí kì í ṣe ìṣẹ̀jẹ́ lásán ni ìlú kò wá bẹ́ẹ̀ tẹ̀síwà pé òun ò ní kó tẹ̀mọ̀ agbọ̀rọ̀ tó ti rí ẹ̀sán náà bá ara wà sáàlà káàkiri mọ̀ mú ilé ayé wípé ebi ni òfin ti tó kéré torí pé àdúnìyà tó ń tẹ̀lé ayé kò sì sí lè ìjọ ìpèsè dúníyà nínú èdè onílẹ̀ tó kéré gbẹ̀sọ́jọ́ àdúníyà ilé ayé ìtumọ̀ rẹ̀ gẹ́gẹ́ tó náà bá fún onílẹ̀ kí ni tó kéré gbẹ̀sọ́jọ́ tí ò ní tùmù àbọ́ tí ò ṣe nítumọ̀ yẹn inú ẹ̀ láti ṣe tí ó ní tí ó fi nítumọ̀ fún wa inú ẹ̀ láti pèsè dáàtì tí ó bá láti ṣe àmà kò tí wa ká máa ro ọjọ́ fún wa lóòrèkóòrè ìyóò méjì wípé bẹ́ẹ̀ ni àti mọ́ tọrọ fún ọba kọ́lọ̀tẹ̀ pa ní ara ò mùsùlùmí kìí tọrọ fún abẹ́yọ̀ mọ̀ rántí pé ń tọ́kọ̀ ọjọ́ kan sí ìdèmí ni ò tí máa jẹ̀dẹ́ àgbàdẹ́lá ìsìn eléyìí ọmọ wa múni tí ẹ bá rántí ẹ lóòrèkóòrè eléyìí ọmọ múni láti lè mọ ní mímọ ìtọ́lọ̀ fún àṣẹ rẹ̀ eléyìí lè mọ múni láti lè mọ ìtọ́lọ̀ ìtọ́lọ̀ fún ọ̀rẹ́ kó mọ buhari o ẹ kó mọ takó mọ kó látàrí wa lóòrèkóòrè kí ilé ayé kún mọ̀ sàílé kòrò nákàwà tó mọ̀ tẹ́ nínú wọ́n lórí wà lóòrèkóòrè tàbá ti jí ẹ̀ táwọn ti wípé anábìnrin tàbọ̀ ní alhamdulillah ilẹ̀ àhíyánà báyà mọ̀ àmàdánà wà ilé ti mọ̀ ṣòro ọlọ́run ló tó yí èmi lẹ́gbà tó parí tán kó tẹ̀sẹ̀ tó tó bá yí agbọ̀dọ̀ máa rú ilé lóòrèkóòrè kó lè máa ràn wá lọ́wọ́ láti tún iṣẹ́ iṣẹ́ olóore bẹ́ẹ̀ ni kó lè máa ràn wá lọ́wọ́ láti ìdàṣẹ́ tó náà bà náà tó bá pọ̀ fún wa abẹ́lẹ́ ọ̀sán sùpánù ọ̀tàálà nígbà tí ìṣẹ̀lẹ̀ bàbá wọn bàjẹ́ abẹ́lẹ́ ọ̀sán tó gbogbo kó bá wa lórí ẹ̀sìn ọlọ́run torí pé ìtọ́ pàtàkì jùlọ ẹni tó ṣe ìsìlámù ní bẹ̀rẹ̀ ọjọ́ àti ó kárí náà ń bọ̀ àmọ́ pé kárí ẹni tó kárí dáadáa wọlé ní títí sábà lórí ìsìlámù rẹ̀ bẹ́yàn bá ṣe ó ṣe ìsìlámù lọ́rọ̀ ọjọ́ ó ṣe lọ́sàn ọjọ́ ó ṣe nírọ̀lẹ́ ajọ́ ṣùgbọ́n pàtó jọ wà lẹ́ kò padà ṣe ìsìlámù mọ́ gbogbo tó fi láyé ẹ̀ṣe níbẹ̀rẹ̀ àtàárín òwúlò fún náà abẹ́ni kó ṣe rànù níbẹ̀rẹ̀ ọjọ́ ó ṣe láàrin ọjọ́ ní nídàjì ó fi rànù sílẹ̀ ó wá kú díẹ̀ tó kù ó wá padà sí dáadáa ó padà sí ibi tọ́lọ́ ó tún bá kú lẹ̀ ó wá kú sórí dáadáa ìyẹn ni ẹni ó jèrè ló fẹ́ sí pé wà ní àátìbájú lébè mọ̀ sẹ́yìn rẹ̀ فإنما الأعمال بالخواتيم يتوقع كثير كلا تنكين كتابة جبا ويجي orí ìbò la fẹ́ wà nígbà ìrìn kan bá wa tó ìdá àdá la fẹ́ wà tó ìtọ́jọ́ la fẹ́ wà àkórí ìsìnà ilé ìlú pẹ̀lú ìlọ káàdì ìmọ̀jẹ̀ ọlọ́run bá sánú ẹ̀dára tí ó tààrà lórí kóòrò a máa tún ṣe wáyé wò a máa tún yẹ̀ lórí pé àìsí mo ṣe lọ́wọ́ yìí ìmọ̀ bóyá ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà

tí lórí gbogbo sí ìyàtò tó wáyé ajọ́ náà abẹ́lẹ̀ ọba tó wá náà dára nígbà tí yàwó bá tó abẹ́lẹ̀ ọba ní pẹ̀lá kọ́ra ti gbé atásórí dáadáa kátó sórí ìgbàgbọ́ kátó ìmọ̀ ọlọ́run fa kàmá ìmọ̀ ọlọ́run fa sùn dára kálí rẹ̀ lè ta wáyé ayé wáyé fásitì kálí rẹ̀ lárí ti yàmà hàmà wà sọ́mọ́ bá wà lábẹ́ sí Muhammad wà